بسم الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba kí òní ti ṣe gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ènìyàn jẹ́ ọjọ́ kẹrin nínú oṣù Ramadan àbí ọlọ́run ọba kí ó jẹ́ kí àkọ́tún orí Ramadan bẹ́ẹ̀ kí ọmọdé bá ìṣẹ̀lẹ̀ ayé ẹnì kọ̀ọ̀kan wa kọ́ wá sí wa lẹ́nu tí ó gba ìyókù nínú oṣù Ramadan láyé àti ní ayé wa gẹ́gẹ́ a ṣe mọ̀ pé ètò tá à ń gbọ́ nísìn náà ni ètò ètò wa tí a ń pè ní wúdàní wà búṣọrọ eléyìí tí àwọn olùbánisọ̀rọ̀ wa àwọn olùmọ̀ wa tí a mọ̀ sí Dr. Sharafdin Gbadebo Raji tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti aláṣẹ Al-Madina Center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́ọ̀ náà láti ṣe lọ ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a máa jẹ àǹfààní ọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àmín. الحمد لله الذي تتم بنعمته الصالحات والصلاة والسلام الأتمان الأقملان على المصطفى المختار وعلى آله وصحبه ومن والاه وبعد سلام الله عليكم ورحمة الله وبركاته الأيوة لني داني àwọn àdánilẹ́kọ̀ọ́ بوالين يلي يودا ليري آوان lẹ́yìn rẹ̀ yóò dá nípa gbígba Ramadan ìpín alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí a pín àwọn èèyàn sí nípa gbígba Ramadan òun náà ni ìpín tó ṣe àkójọpọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó ní làákàyè tí ń bẹ ńlé tó sì lágbára láti gbà á ẹni tó ṣe pé ń tí kọdínà ẹni láti gbà á kò sí pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn ìròyìn yìí o mùsùlùmí ni alihamudulilayi gẹ́gẹ́ bí èmi pẹ̀lú rẹ̀ ṣe jẹ́ mùsùlùmí ó ti bàlágà lọ́kùnrin àbí lóbìnrin àwọn màkínní jẹ́ bàlágà náà ó sì ní làákàyè kì í ṣe wèrè ó wà nílé kò sí lórí ìrìn àjò ó agbára láti gba Ramadan tí agara dá ó sì tó ṣe ohun tí máa ètò túmọ̀ sí pé ọ̀já ni tí ń ṣe nǹkan sùn ẹ̀jẹ̀ bí mo sì máa jáde lára rẹ̀ ẹni tó bá jẹ́ báwọn ọ̀ràn yà ló jẹ́ lórí rẹ̀ kó gba Ramadan lákòókò rẹ̀ ìdí ni tó fi rí pé ẹni tó pọ̀ jù nínú àwa mùsùlùmí à ń gba Ramadan torí pé àbàlágà àníláàkáì àwa ńlé àlègbà ntí sì máa múni má gbà kó sí pẹ̀lú wa ọ̀ràn yà ní ká gbà lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí alukur'an àti sunna ti ṣe tọ́ka sí lẹ́yìn ṣe bọ́lá sọ yìí pé faman shahida minkum ash-shahra falyasum ẹnikẹ́ni tí oṣù yìí bá sojú ẹ̀kọ́ gbà ẹnikẹ́ni tí oṣù yìí bá sojú ẹ̀kọ́ gbà ó sojú rẹ nígbà tó jẹ́ mùsùlùmí ó sojú rẹ lẹ́ni tó ti bàlágà ó sojú rẹ lẹ́ni tó ní làákàyè ó sojú rẹ lẹ́ni tó wà ní tí ò sí ní orí ìrìn àjò ó sojú rẹ lẹ́ni tó ní ìkápá láti gbà ó sì sojú rẹ lẹ́ni tó ṣe pé kò máa ṣe nǹkan sùn ẹ̀jẹ̀ bímọ máa jáde lára rẹ̀ àjẹpẹ́ wàá gbà ọ́ anabi sallallahu alayhi wa sallam ní idha ra'aytumul hilala fasumu muttafaqun alayhi tẹ́ ẹ bá ti rọ́ṣù ẹ máa gba Ramadan bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí ẹnu wọn kò lórí pé Ramadan gbígbà ọ̀ràn ẹ̀yàn ló jẹ́ lórí gbogbo àwọn ẹni tàwí ọ̀ràn ẹ̀yàn ló jẹ́ lórí mùsùlùmí ọkùnrin àbóbìnrin ẹni tó ti bàlágà ẹni tó ní akáì ẹni tó ń gbẹ́ńlé ẹni tó ní agbára láti gbà á ẹni tí ọmọ ẹsẹ̀ nǹkan oṣù tẹ́jẹ̀ ìgbìmọ̀ sì máa jáde lára rẹ̀ téèyàn bá wá jẹ́ pé kìí ṣe mùsùlùmí ńkọ́ nígbà tá a ti ní mùsùlùmí lọ́jọ́ ràn lórí ẹ̀ kí ló ṣe jẹ́ pé láwùjọ tiwa ń bí mùsùlùmí ń bẹ́ńbẹ́ ẹni tí èsè mùsùlùmí ń bẹ́ńbẹ́ a sì rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà bẹ́ẹ̀ bá jọ jẹ́ fámìlì ẹ rí i pé ǹjọ́ ń gbé bẹ́ẹ̀ bá jọ gbé tòsí ẹ rí i pé nílé ọ̀kan ẹni tí èsè mùsùlùmí wà ẹni tó jẹ́ mùsùlùmí wà bẹ́ẹ̀ ni láwùjọ tiwa ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ni àárẹ̀ ni tí ì ṣe mùsùlùmí ní ìgbà tí Ramadan bá dé báyìí a rí i pé wọ́n máa sojú kòkòrò wípé àwọn náà tiẹ̀ fẹ́ bá a gbà ó wù àwọn náà láti gbà nítorí pé bí àwọn mùsùlùmí ó ti ṣe jẹ́ pé gbogbo wọn lápapọ̀ wọn wọn kà ń kó rẹ̀ bí Ramadan bá ti dé kò sí jíjẹ mọ́ kò sí mímu mọ́ gbogbo ẹ̀ ló kọ báwọn ń jọ́sìn fọlọ́ láti ìgbà tí alifájà rẹ̀ bá ti tó jẹ́ pé wọ́n ń a nítòsí òun táwọn ti jẹ táwọn ti mu á máa rí wo eléyìí láàrin àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn ẹni tí èsè mùsùlùmí yìí òun náà lè gbóhùn náà fẹ́ gbà nítorí dá iná ìlérò ṣùgbọ́n ti dáa di mùsùlùmí náà nítorí pé ẹni tí gba ọmọ téèyàn fi gbà ládàá sọmọ pé kìí ṣeré láǹṣe ẹ̀sìn láǹṣe ìdíwọ́n ti pè lẹ́sìn ládàá wọn fẹ́ gbà ń bẹ̀ wọ́n sì fẹ́ tara rẹ̀ sórí rẹ̀ ni mọ́jẹ̀mú tí ó wà á jẹ́ kọ́ gbà òun náà ní jíjẹ́ mùsùlùmí téèyàn bá wá fẹ́ kí Ramadan ọ̀hún kọjá gbígbà ìwọ tí èsè mùsùlùmí tó ń ká nǹkó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ mùsùlùmí pẹ̀lú àwọn alábàágbé rẹ mùsùlùmí nítọ́da ló ń ṣe ṣùgbọ́n kò ní ní láàdá nítọ́da ló ń ṣe ṣùgbọ́n kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àyàfi pẹ̀lú mọ́jẹ̀mú kí ni mọ́jẹ̀mú náà òun náà ní kí wọn náà jẹ́ mùsùlùmí tí wọn bá ti jẹ́ mùsùlùmí ìgbà náà níjọsìn ìlú ó di lọ́dọ̀ rẹ̀ tó bá ti jẹ́ ìjọsìn tí wọ́n ń ṣe nílànà tẹ̀sìn wa ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn islam ọlọ́run ọba wa ó sọ nínú alukur'an sọ fún àwọn ẹni tí ò gbọ́ ọba gbọ́ lọ́wọ́ bọ́ ṣàforíjì rẹ̀ fún ọ eléyìí túmọ̀ sí pé téèyàn bá dijú tó bá gba islam téèyàn dijú tó tẹ̀lé tá nàbì muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ah onítàn ti sọ oríire gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àìdá gbogbo pálapàla gbogbo jágbajàgba èyí tó ti ṣe ṣáájú ọlọ́wọ́ bá ní òun ṣàforíjì rẹ̀ fún nítorí pé al-islam yahdimu ma qabla gẹ́gẹ́ sọ wánú hadith ètí imaamu bukhari àti muslim gbé jáde ipò islam ó máa wú gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣíwájú rẹ̀ dànù. ọlọ́mọba kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó lè mójútó islam wọn ẹni tí èsì gba islam ó ní bẹ́ẹ̀ ṣe sọ islam sí wa wò òun fẹ́ islam marhaba máa bọ̀ nítorí pé islam adúgbò fọlọ́mọba àyè wa ń bẹ púpọ̀ àyè wa ń bẹ púpọ̀ lẹ́kùn rẹ̀ ní tì títí islam kọ́ máa bọ̀ wọ́n yìí sanwó kún tó di mùsùlùmí wọ́n yìí sì lọ já àwọn òwà lè sọ pé nítorí pé ọba wa ń bẹ àwa wa dájú ọlọ kí la fi dájú ọlọ ẹni tèmi pẹ̀lú rẹ tá a fi lè dá níwájú ọlọ olókù kí àwa méjèèjì ká múra sí i oní ẹni kíni ìpayọ ọlọ ọlọni inna akramakum inda Allahi atqakum ẹni tó lóore jù nínú níwájú ọlọ òun lẹni tí máa ń payọ ọlọ ọba nínú ẹni tí ń payọ ọlọ jù òun lẹni tí ó jù lọ́dọ̀ wa Islam Ramadan ó di mẹ́rin ní déédéé àkókò sọ̀láàtì vọ́rọ̀ aago kan ó ń kù ìṣẹ́jú mẹ́wàá ńlá arákùnrin yìí ńlá arábìnrin yìí ńlọ́wọ́ lọ́wọ́ ipò ń fẹ́ di mùsùlùmí. tọ́ ó di mùsùlùmí àdúpẹ́ fọlọ́ alihamudulilayi àdúpẹ́ fọlọ́ nítorí pé a tún lékún sí ni kí láwọn aṣọ fún rọmọbọ́ọ̀nù làwọn wáyé ṣé lọ́ọ́ gbà ni àbí òní gbà á sọ fún pé láti sin lọ aago kan kù mẹ́wàá tẹ́ gba ìsìláàmù yìí ẹ̀yin náà ti yín o ẹ̀yin náà kọ́ ẹnu ró ẹ kẹnu oró gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí kò sí jíjẹ kò sí mímu ẹ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó má títí tí ó fi di pé òun ọkọ gbọ́dọ̀ súnmọ́ yín títí tí ó fi di pé òun wọ̀ ẹ wá ní yín sí kì í ṣe àṣedànù tó ń kì í ṣe gbogbo o nítorí pé jẹun nítorí pé ẹnu ń o mumi nítorí o mẹdíkù dọkítọ ni má jẹ má mu kò túmọ̀ sí pé ń sinú o eléyìí nítorí pé àlàáfíà rẹ lọ ń wáyé o kò túmọ̀ sí pé ọgbà aládàndẹ̀ yẹn o ṣùgbọ́n mùsùlùmí tí ò jẹun tí ò mu tí ò súnmọ́ ìyàwó rẹ̀ tí ò sì súnmọ́ tọkọ rẹ̀ súnmọ́ àníyàn tí wọn báwọn tó sì fọlọ́ wọn kàn máa ṣàṣe dànù so àsìkò tí wọ́n sì fi ṣe é lásìkò láti ìgbà tí àlùfájàrí bá ti yọ kí àlùfájàrí yọ ìyẹn ni pé lẹ́mọ́ yìí ṣe pé lẹ́mọ́ kedere títí tí ò fi di pé òun wọ̀ eléyìí ni ìjọsìn tọjọ kan àwọn asọfẹ ní tó gba ìsìláàmù wọn náà wípé ìwọ náà ó kọ ẹnu ró láti sìn torí pé rọmọbọnà ti dọ̀rọ̀ ẹ̀ lórí tiẹ̀ náà ṣùgbọ́n tí rọmọbọnà bá tán ṣe mọ̀ pé èmi tí rọmọbọnà jẹ́jọ́ kẹrin lọ́gba ìsìláàmù tí rọmọbọnà bá tán àní ní kó san tọjọ́ òní padà àmọ́tọ̀lá inú ti bẹ̀rẹ̀ sí ní gbà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ Allahu akbar ṣe ìwáyé ni tẹ́ni tí èsì mùsùlùmí wá gba ìsìláàmù àní ẹni tí ó gba Ramadan ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà tẹ́ máa bí wálé rè ibi tí èèyàn bá bàlágà ńkọ kí ni wọ́n poru wọn ọmọdé kékeré nù ta lọmọdé ọmọdé tí ò ti bàlágà lórí ẹni tí ò ti bàlágà nígbà tá a bá tó bàlágà lórí wa torí عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يفيق رواه أحمد وأبو داود والنسائي وصححه الحاكم النبي صلى الله عليه وسلم جاء مقام يوريس متى قوى تسعي إنه لما قوى السيلة فوالور توابا سيلسة àwọn èèyàn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí ilé ẹni tó bá sùn ẹni tó sùn òun ní kọ ẹ̀ṣẹ̀ fún wọ́n sọ̀rọ̀ tí ọ̀dá wọ́n sọ̀rọ̀ kèfèrí lójú oorun wọn ò ní kọ́ ọ̀lẹ̀ fún bákan náà ọmọdé kékeré wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún ẹni tó sùn wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún títí tí ìtají ọmọdé kékeré wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún títí tí ìbàlágà nínú rìwáyà kan hatta yahtalim títí tí yóò fi lálà yóò lálà pé tó bá jọkùnrin ní pòǹdógòrin lò ìgbà tó sì jí yóò bá àtọ̀ lára rẹ̀ tó bá sì jókòó ènìyàn lọ́ọ́ la làpọ́kànrin ọgbọ́n lò ìgbà tó jí òun náà bá tọ̀ lára rẹ̀ tọ̀ èyí tó bá ti ṣẹlẹ̀ báyìí ó ti bàlágà nù. wà á ní ìmọ̀jìnnú ní ìlànà wèrè ní òní kọ ẹsẹ̀ sílẹ̀ fún wèrè hatta yafiq títí tí yóò fi gbádùn tọpọlọ padà sí tó padà sí lára. eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ní pẹ̀sẹ̀ sílẹ̀ fún wọn ìyẹn láàrin wọn sọ́nà ẹ̀sẹ̀ tí wọ́n bá ṣẹlọ̀ wọn ní pẹ̀sẹ̀ sílẹ̀ fún wọn. ṣùgbọ́n ní tó sùn ó sùn ọwọ́ ajarunpa ọjarunpa ó fi wá ta tẹlifíṣàn ẹni tó ní yàrá ń pa ó tẹlifíṣàn tó ní yàrá ń pa tẹlifíṣàn bá bọ́ọ̀lù lọ́ba fọ́ yóò sanwó tẹlifíṣàn ọ̀ ẹ̀ṣẹ̀ tó bá sẹ́lọ̀ ni wọ́n ní kọ́ọ̀lẹ̀ fún àmọ́ dúkìá dúkìá tó ọ̀bà jẹ́ ọ̀sánwó ẹ̀ bákan náà ọmọdé tí ò tí ì bàlágà ọmọ yìí ò tí ì bàlágà ó hùwà ẹ̀ṣẹ̀ wọ́n ní kọ́ọ̀lẹ̀ fún torí kò tí ì bàlágà àmọ́ ọmọdé yìí ó mú kò lọ́ba sọ mọ́tò mọ́tò lóko lọ́ba fọn gíláàsì wọ́n sanwó rẹ̀ àní pé torí pé ọmọdé ni òní kọ̀sẹ̀ ẹlẹ̀ fún àìkọ̀sẹ̀ ẹlẹ̀ fún ní ẹ̀sẹ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ náà ṣùgbọ́n tó bá sẹ̀yìn tó ba nǹkan oníǹkàjẹ́ wọ́n sanwó ẹ̀ wọ́n á ní ẹ irú ọmọ ilé wa gbowó lọ́wọ́ rẹ̀ ah, bí wọ́n bá lówó owó ní bàbá wọ́n gbowó bí èrè bá sẹ́lọ̀ wọn ní bí èrè bá bí èrè bá dúkìá dúkìá jẹ bá láwọn èèyàn tí wọ́n lè wá kàn àwọn èèyàn rẹ̀ ní ọ̀sán eléyìí jẹ́ òfin kọ ọmọdé kékeré yìí tó bá wá ṣiṣẹ́ ńláadá tí wọ́n kọ́ ládá lẹ̀ fún tó ti sọ pé wọ́n ní pẹ̀sẹ̀ lẹ̀ fún tí bíi kó ọmọ ọlọmọ síláṣí nìsín kó lọ sí sọláàtì àbí kó ọmọ sàlùwàlà wọn mọ sọ gbé ládá tó mẹ́mẹ́ bọ́ bàbá rẹ̀ ni wọ́n kọ́ fún ìyá rẹ̀ ni wọ́n kọ́ fún kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ lábẹ́ òfin tó lọ́wọ́ bá wọn ò ní kọ ẹ̀sẹ̀ sílẹ̀ fọmọdé tọmọdé bá wá sí dáadáa bíi pé ẹnu lọ sí sọláàtì torí bá nàbí ti pa wá láṣẹ òní múrò àwùlẹ̀ ẹ̀dẹ̀ bí sọlẹ̀ wọ́n hùm àgbẹ̀nà ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ bó hùm àlẹ́ yìí wa hum abna'u ashri sinin ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe sọ́láàtì láti ìgbà tí wọ́n bá ti tó ọmọ ọdún méje torí ẹ̀ àwọn ọmọdé kéékèèké wa ọmọ ẹ̀ pa àwọn láṣẹ kí wọ́n ṣe sọ́láàtì láti ọmọ ọdún méje ó rí pé ìwọ bàbá yìí nǹkan tó dáa ló ń ṣe náà tó ṣe pé ńgbà tí wọ́n lọ mọ́ṣáláṣí ó tún sọ fún ọmọ tiẹ̀ náà kó sálọ àlàkóńsọ nǹkan tó dáa ló ṣe ọ̀n ọlọ́run sì bí ọ léèrè tó bá ti jọ gbẹ̀ǹdà àlùkìyámà ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ jẹ́ arántí pa àwọn ọmọ tó lọ́ọ̀ fún ayé àmánà ni wọ́n àmánà tá a gbọ́dọ̀ mójútó tá a gbọ́dọ̀ sọnù àwọn ọmọ yìí àwọn ló di ọ̀pá kùtẹ̀lẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí a bá darúgbó àbí tá a bá tiẹ̀ sí láyé má irú ọ̀pá kùtẹ̀lẹ̀ wo là ń fẹ́ káwọn ọmọ wọn jẹ́ àwa náà láàfọwọ́ ara wa ṣàpèjúwe rẹ̀ kọ́lọ̀ ń ṣe àwọn ọmọ ọlọ́pàá kùtẹ̀lẹ̀ dáadáa Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní bá ti wá kó ọmọ ọdún mẹ́wàá ẹ̀ nà wọ́n lórí àìṣe sọ̀láàt ẹ nà wọ́n lórí àìṣe sọ̀láàt nítorí pé sọ̀láàt tẹ rí yẹn ó ń lórígun kejì tó tóbi jù nínú Islam lẹ́yìn shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah anábì ni ẹ nà wọ́n lórí ẹ̀ tí wọ́n bá ṣe sọ̀láàt torí ẹ̀ àṣé tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà káàrin lónìí tí wọ́n ń pè ibi kan wá mọ́ṣáláṣí wá sí náà tí wọ́n wá yẹn tó bá gbé láti kéékèèké tiwọn làwọn òbí tiwọn náà ti ń fẹ̀sìn kọ́ wọn ni kò bá rọrùn pípọ̀ kọba rọrùn púpọ̀ fọ́pọ̀lọpọ̀ ọ̀nà wọn láti máa sin náà ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa ó wọn fún sọ ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa tó ọmọ bá wá sin náà wọ́n kọ́ ládàálẹ̀ fọmọ bàbá rẹ̀ màmá rẹ̀ tí wọ́n fi mọ̀nà lọ sídìí kó sin náà lọ àwọn náà tún bá ládàá pé àwọn ni wọ́n pè lọ sídìí dáadáa ẹ wò bí Islam ti ṣe dáa tó Ànábì sallallahu alaihi wa sallam arábìnrin kan wá gbé ọmọdé kékeré kan sókè ó gbé sókè fún anabi sallallahu alayhi wa sallam pé wà anabi sallallahu alayhi wa sallam alihada hajj sínú ọmọ yìí sáà lè fún náà sí hajj anabi ní naam wàlàkì ajr bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fọ ọmọ yẹn tẹ́ fi ṣe hajj hajj yẹn ọ̀jẹ̀ tiẹ̀ ìwọ náà sì gbalada ìwọ náà gbalada pé ìwọ ló mú ṣe hajj.

torí pé wọn ò tí ì bàlágà yóò sọ̀rọ̀ yàn lórí wọn ṣùgbọ́n ẹ̀yin bàbá ẹ̀yin bàbá àti alámòjútó ọmọdé yìí ẹ̀yin ò mọ̀ sí wọn lójú kòkòrò ẹ̀ mọ̀ pa wọn láṣẹ pé kí wọ́n gbà lẹ́ni tí ń fi ṣíṣe bẹ́ẹ̀ kọ́ wọn bóyá wọn ṣe máa gba ọmọbá wọn ẹ̀ ń fi ṣíṣe bẹ́ẹ̀ kọ́ wọn bóyá làwọn náà ṣe dẹni tí ń tẹ̀lé tọ́lọ̀ nítorí gbogbo tí wọ́n ti fi mọ nílé kékeré ìmọ̀ ọ̀rùn fún mi láti ṣe ń gbàtà bá gbogbo tí wọ́n ti fi mọ ní láti kékeré wa yóò rọrùn fún wa láti ṣe nígbà tá a bá dàgbà ẹ jẹ́ káwa náà máa kọ́ àwọn ọmọ wa láti gbà á ká kọ́ wọn láti gba Ramadan ká kọ́ wọn láti gba Ramadan ká sì rí ìka máa fi kọ́ sí àwọn ẹni rere nínú àwọn sàhábà àwọn sàhábà anabi sallallahu alaihi wasallam wọn máa kọ́ àwọn ọmọ wọn láti kéékèèké kéékèèké láti gba Ramadan wọ́n sì máa mú wọn lọ sí mọ́ṣáláṣí tí wọ́n máa ń gba Ramadan wọ́n wá fún wọn ní nkẹ́rẹ́ igi ọmọ àṣẹrẹ torí kí yẹn kó lè bá àmú gbàgbé àìjẹun kó lè bá àmú gbàgbé àìmúni lọ́nà tó fi jẹ́ pé tí àbá fi wí ọjọ́ àsìkò àti sínú ó ti tó àwọn náà ó sínú pẹ̀lú àwọn tí ń sínú kò sì sí ní tó dúró ká ṣe àdéhùn fáwọn ọmọ pé gbogbo ẹni tó bá fi lè gbàjá nínú yọ gbẹ̀bù ká sì rí i pé àmọ́ parọ́ ká rí i pé dodo là ń sọ nítorí pé ẹni tẹ́ sọ pé fún lẹ́bùn tẹ́ ìwà padà fún lẹ́bùn yọ padà máa pé dáàbì mi máa ń purọ́ ọjà rẹ wọ́n lè pa àwọn fún ẹ̀lẹ́gùn tó wọ́n ló fún ẹ̀lẹ́gùn rẹ̀ pé tí ẹ̀rí so gbogbo orí eléyìí ẹ̀jẹ̀ á máa sòdodo ẹ fún àwọn ọmọ ẹlẹ́dùn lórí pé wọ́n gba rọmọbọ́n eré yìí ń bẹ nínú nǹkan tó dáa ọ̀n bẹ nínú nǹkan tí yóò ṣe àwọn ọmọ yín mùsùlùmí dáadáa mùsùlùmí tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ rere fún yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ bá sí náà. àmọ́ o kọ́ wa sọ pé kọ́ ọmọ ọgbà láti àsìkò kan dàsìkò kan kọjá nígbà tó bá di lọ́sàn eléyìí ọ̀tọ̀ o èyí tí ń pè ní àgbàdá wọ́n ní ká bá fi àgbàdá ìlà ká tó fi kún àgbàdá ó dodindi ó dodindi o kò dé díndín ife nínú nítorí pé tẹ́wọ́ gba Ramadan títí dọ̀sán ẹja ẹtún bá dọ̀sán ẹtún já àgbàdànù ní ẹ kì í ṣe àgbàgbáládà torí ọ̀dọ́ wa jọ̀wọ́ àwọn ọmọ wa tá a bá rí pé wọ́n lè gbà á máa tù wọ́n á máa rọ̀ wọ́n títí tí wọ́n fi bàjá wọ́n sì bàjá ibẹ̀ lórí wa ní ẹ̀ torílẹ̀-èdè yorùbá náà ánìlágbádá ti bàlágà ánìlágbádá ò tí ì bàlágà kí ni bàlágà nǹkan bó mọ̀ pé lágbádá ti bàlágà àwọn àmì wà káàfin dá mọ̀ pé yẹn ti bàlágà àkọ́kọ́ ẹni tá a fẹ́ mọ̀ bó ti bàlágà bí ò tí ì bàlágà nínú kọjọ́ àbí kọjọ́ tó bá ṣe la fẹ́ mọ̀ bó ti bàlágà bí ò tí ì bàlágà àmì mẹ́ta ń bẹ fún inzal al-mani bihtilam aw ghayrihi ó náà ní kí mani àtọ̀ àtọ̀ ọmọkùnrin àbí àtọ̀ tóbin kó jáde lára tó bá ti jáde lára bóyá látàrí gbéyàn lálà àbí ìgbọ̀nà míì tí àtọ̀ yẹn bá ti lè jáde lára onítìǹtì bàlágà tí wọ́n ti wá sọ pé yẹn bàlágà ìyẹn ni pé kásin náà ó ti di ta àlàbọ̀ lọ́rùn ó ti dẹni tó ṣe wípé tó bá sin náà yóò bá dáadáa pàdé tọ́lá wọn kò láti sin náà gbogbo ẹ̀ṣẹ̀ àti ìyà tọ́lá wọn máa fi jẹun tí òrà ṣe tiẹ̀ pé náà ti lẹ́tọ̀ sí kọ́lọ́ wọn sì wà lẹ́nu ìyà ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa wọ́n ṣàlàyé eléyìí nínú alukur'an wọn ni wọ́n ibà balaba akọ̀fọ́lù minkumul huluma falyasta'dhinu kama ista'dhana alladhina min qablihim táwọn máa ń káwọn náà kọ́ mọ̀mọ́ já wọlé wá báyìí o tọ́mọ bá ti bàlágà ọlọ́run kọ́ mọ̀mọ́ já wọlé wá báyìí o tí wọ́n bá fẹ́ wọlé kọ́ gbà yọ̀ǹda náà gẹ́gẹ́ báwọn ẹ̀gbọ́n wọn tó síwájú wọn ti ṣe gbà yọ̀ǹda kó tó máa wá wọlé wá báyìí. bákan náà àdéhùn anábì sallallahu alaihi wa sallam wọn ni ghusl al-jumu'ati wajibun ala kulli muhtalim muttafaqun alayh ó ní ìwẹ̀ jùmọ̀ lọ́jọ́ jùmọ̀ ọ̀ràn ẹ̀yàn nù rẹ̀ tí màmí yìí bá ti jáde lára èèyàn ti bàlágà torí ẹ̀ lásán kọ́ ni wọ́n sọ pé ìwọ náà ti bàlágà nítorí màmí yìí tó jáde lára rẹ̀ rí ni lásán kọ́ wọ́n sọ pé ti bàlágà nítorí pé wọ́n lálàrí tó ń bóbìnrin lò tó so eléyìí ó túmọ̀ sí pé ti bàlágà ẹlẹ́ẹ̀kejì nínú àmì tá a fi gbà mọ̀ ti bàlágà òun náà ni tó ṣe àrè kí wọ́n wù lábẹ́ irun abẹ́ òun náà ni irun kan tó yí tí máa ń wù gba àyíká abẹ́ ọkùnrin irun tí máa ń wù gba àyíká abẹ́ ọkùnrin tí irun yìí bá ti wù láyìíká abẹ́ èèyàn àjẹpọ̀ ti parí ó wá nínú hadith ní ọjọ́ tánàbí jagun pẹ̀lú àwọn àbánu kọ̀rọ̀ ìbá Ànábì sallallahu alaihi wasallam ń paláṣẹ wípé kó wòwò ẹni tó bá ti bàlágà nínú àwọn ọkùnrin wọn pípa nìkan pa wọn ẹni tí ò bá tí ò wá bàlágà kí wọ́n fi sílẹ̀ láàyè nítorí pé ọ̀tá làwọn jẹ́ ọ̀tá tó sì dìtẹ̀ pẹ̀lú àwọn ọ̀tá òde láti wá gbógun ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam àdúgbò ni wọn náà ṣe ṣe pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀ tó bá borí wọn ṣebí mo kó forí jẹ wọn àbí mo kó o sì fìyà jẹ wọn a sì ti rí inú ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam àìmọye ọ̀tá tọ̀sẹ̀ àìmọye ọ̀tá tọ̀sẹ̀ àìdásí tánàbí sàmójú kúrò tó ṣàfojúnù tó ṣàmójú kúrò fún tó ní kó tún wọn lẹ̀ ó sì ń bẹ́ẹ̀ ní àwọn ọ̀tá tánàbí sallallahu alayhi wa sallam ní kó fi jófin torí kó lè ra jẹ́ kọ̀fẹ́ lómi wọn làwọn eléyìí anábì ní gbogbo ti balaga nù ọ̀pọ̀ ọ̀pá bẹ́ẹ̀ ni wọ́n bẹ nu ẹni tí wọ́n mú wa tí wọ́n wò bí wọ́n sì wá mọ̀ pé wọ́n wọ́n ní wọ́n wò ẹni ti hun abẹ́ nu wọn ó ti bàlágà ẹni tí ò bá hun abẹ́ kò tí ì bàlágà kejì abẹ́ sọ yìí ó lè tó yẹ pé wọ́n lè fọwọ́ jọ̀ǹ dànù àmọ́ irun tó yí irun tó yí tó nípa tó bá ti hù yíká abẹ́ èèyàn ti bàlágà nù. àmì kẹta jama tí ó jẹ́ àmọ̀ pé ọkùnrin ti bàlágà òun náà ni bolóògùn tẹ̀ mọ́ ní hamsa ashra tasana tí èèyàn bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí èèyàn bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà nù. torí wá nínú ẹgbẹ́ wọ́ọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma أنا عرضت على النبي صلى الله عليه وسلم يوم أحد وأنا ابن أربع عشرة سنة فلم يجزني يعني للقتال أني وابن وابا النبي صلى الله عليه وسلم ما في منها النبي nítorí kí mo من kópa nínú ogun أحد. ogun Uhud lọ́jọ́ yẹn mo أنا jẹ́ ọmọ ọdún mẹ́la ànábì ọgbà ọgbà fún mi láti ipe nígbà tó dọjọ́ ogun khandak wọ́n tún wá gbé mi hàn nábì sallallahu alaihi wasallam lọ́jọ́ yìí mo ti pọ́ fa ànábì wa gbà pé kí n jà á ọba hun abẹ tí ó sì lálàá pé ń lò ti ọdún ó ti bàlágà náà nìyẹn o eléyìí bó ti ṣe ń obìnrin tó nàbà ti hun abẹ́ ó ti bàlágà obìnrin tó lálàá pọ́kùnrin ló ń lò ó ti bàlágà obìnrin tó náà bá ọmọ ọdún ní kò hun abẹ́ tó fi ọdún ń lò tó fi ọdún òun náà ti bàlágà ṣùgbọ́n tá a àmì kẹrin tóbìnrin tó ní òun náà eh, kó nǹkan tóbìnrin bá ti ṣe nǹkan ó ti bàlágà tó bẹ̀rẹ̀ láti ṣe nǹkan oṣù ó ti bàlágà eléyìí jẹ́ àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin tọ́jọ́ tóbìnrin téèyàn bá bàlágà lọ́sàn-án kọ́ téèyàn bàlágà lọ́sàn-án inú Ramadan là wà lọ́ba ṣẹlẹ̀ yìí pé obìnrin ò ṣe nǹkan oṣù rí ó sì ti ń gba Ramadan torí bàbá rẹ̀ ń ṣe lójú kòkòrò ìyá rẹ̀ ṣe lójú kòkòrò ọgbà kò tí ì bàlágà kò rún wa rí kò sì rí pé ọkùnrin kan bò ń lò lójú àlà kò sì tí ì pa ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún nǹkan oṣù bá dé lọ́sàn-án Ramadan àjẹ́ pé irú eléyìí ó bàlágà lọ́sàn-án ẹni tó bá bàlágà lọ́sàn-án látàrí nǹkan oṣù kò ní san ọjọ́ yẹn padà kò ní san ọjọ́ yẹn padà ìgbà tí nǹkan oṣù rẹ bá tó dá òun náà ni ó tó máa bá Ramadan àti ẹ̀ lọ tó bá dé pọ́kùnrin ọlọ́lá lọ́sàn-án Ramadan yípo ń bóbìnrin lò. alátọ́lá yẹn ìgbà tí ó tají sí lọ́ba ni màmí ó ti wà lára rẹ̀ òun tiẹ̀ yálà wẹ̀ yóò sì kọnuró lọ́wọ́ àsìkò tó fi lọ́jọ́ yẹn lọ rọmọbọ́nà ti fún ti di fún yẹn kò ní í kò ní í a ti Ramadan ẹni tí ó jọ ọ̀ràn ẹ̀rí lórí òun náà ni mùsùlùmí yàtọ̀ sẹ́ni tí ì ṣe mùsùlùmí ẹni tó ti bàlágà òun náà la ṣàlàyé tábàyà mọ́jọ̀mọ́ ẹlẹ́kẹta ní kọjá ẹni tó ní làákàyè eléyìí yóò gbé wa lọ sí ìpele kẹta tí yẹn bá wá jẹ́ pé mùsùlùmí ṣùgbọ́n ó jẹ́ ẹni tó ṣe pé ó ti pàdánù làákàyè rẹ̀ ó jẹ́ ẹni tó ń ṣe wèrè tí ò ní làákàyè eléyìí rọmọbọ́nà kì í sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ nítorí pé hadith ta kà yẹn ó ní nínú àwọn èèyàn mẹ́ta tí wọn ò ní kọ ẹsẹ̀ sílẹ̀ fún lórí àwọn nǹkan tó máa ń ṣe òun náà ni ẹni tó ń ṣe wèrè títí tí ó fi ta títí làkà yóò fi padà sí lórí ó túmọ̀ sí pé ẹ̀sìn kan ọ̀ràn yẹn lórí ẹni fi gbádùn tó fi torí pé kò bóyá la ṣe wá fẹ́ sọ fún bóyá lẹ́tì ṣàlàyé fún náà rí bóyá lẹ́tì ṣàlàyé fún wèrè pé rọmọbọ́nà kan ẹ̀ẹ́n àjẹsàárì kan ẹ̀ẹ́n àṣekìnní kankan bóyá òun fẹ́ mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ bóyá ló ṣe fẹ́ dàníyàn wèrè òun kò lè dàníyàn torí ẹ̀ rọmọbọ́nà kò ní jọ́ra yàn lórí rẹ̀ bẹ́ẹ̀ làmọ́lẹ̀ sallallahu bẹ́ẹ̀ sì ni wèrè kò sí mọ́ tó lè dàníyàn ṣùgbọ́n tó bá yẹ pé dákúdájí ni dákúdájí ni ìyẹn ni pé ọpọlọ rẹ̀ ńgbà kan yọ wálé tó bá tún dìgbà kan ọpọlọ tún sá lọ àsìkò tí ọpọlọ bá wálé yọ máa gba Ramadan ìgbà tí ọpọlọ bá sá lọ kò ní gba bẹ́ẹ̀ ló wọ́n máa eléyìí jẹ́ ti ẹni tó bá jẹ́ wèrè bá wa kó jẹ́ àwọn dáadáa tó ṣe fún wa kó wọn bá wa kalẹ̀ lẹ́yìn lẹ́yìn nígbà tá a ti wá mọ̀ wípé ẹni tí ó gba ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè tá a sì sọ pé yàtọ̀ sí wèrè ọlọ́run àpèjúwe ní ìsìn ọba a san àwọn ní ẹ̀sùn olóore. a rí pé ọ̀rọ̀ náà ti máa sọ ní àtàárọ̀ kí a gbìyànjú ká mú etí ó ṣe ti tiwa nínú gbogbo ẹ̀ kọ́ lọ́n fi wá sí kò gèrè láyé àti ní ẹ̀rọ àdìkíyàmọ̀ ọlọ́ọ̀bá a dúpẹ́ fún ọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.